الله أكبر نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 نحل مسألة تعتبر كبيرة وعظيمة في حياة البشرية وهي مسألة العيد ذلك بأن مقتضى ما يفعل في العيد من الأكل والشرب واللباس والزينة واللعب والراحة ونحو ذلك قائم في النفوس كلها إذا لم يوجد مانع خصوصا في نفوس السريان والنساء وأكثر الفارغين من الناس فالعيد عباد الله اسم لما يعود من الاجتماع على وجه معتاد عائد إما بعود السنة أو بعود الأسبوع أو الشهر أو نحو ذلك والعيد عباد الله يجمع أمورا منها يوم عائد كيوم الفطر ويوم الجمعة ومنها اجتماع فيه ومنها أعمال تتبع ذلك ومنها أعمال تتبع ذلك من العبادات والعادات وقد يختص العيد بمكان بعينه فقد يكون مطلقا فكل هذه الأمور قد تسمى عيدا فالزمان عباد الله كقوله صلى الله عليه وسلم ليوم الجمعة إن هذا يوم جعله الله للمسلمين عيدا والاجتماع والأعمال كقوله كقول ابن عباس رضي الله عنه شهدت العيد مع رسول الله صلى الله عليه وسلم والمكان كقوله كقوله صلى الله عليه وسلم لا تتخذوا قبري عيدا وقد يكون بلفظ العيد وقد يكون لفظ العيد اسما لمجموع اليوم والعمل فيه وهو الغالب كقوله صلى الله عليه وسلم دعهما يا أبا بكر فإن لكل قوم عيدا وإن هذا عيدنا أركف ولوبا أترى لكنك ولوبا أترى جنجة ولوبا وأسواجه النبي صلى الله عليه وسلم الذي جعله الله رحمة للعالمين النبي صلى الله عليه وسلم gbogbo àgbáyé nínú ìkẹ́tí anabi sallallahu alayhi wa sallam wá jẹ́lé wa lórí ìkẹ́tí anabi sallallahu alayhi wa sallam jẹ́ fún wa òun náà ní kí anabi sallallahu alayhi wa sallam lam yatruk shay'an. مما يقربكم إلى الله سبحانه وتعالى إلا وقد بينه لكم ولم يترك ولم يترك شيئا ممن يقربكم إلى سخط الله سبحانه وتعالى وغضبه ومقته إلا قد حذركم منه النبي صلى الله عليه وسلم في ككاله نما وانكتي yóò sún ẹ̀yìn àlùmọ́ rẹ̀ mọ́ ìyọnu ọlọ́wọ́ bá àfikọ́ yẹ́pà nàbì sallallahu alaihi wasallam fi ṣàlàyé ẹ̀fà àlùmọ́ yìí síwájú kó tó kú. Ànábì ò sì fi nǹkan kan lẹ̀ nínú àwọn nǹkan tó lè kó parun báyìí ẹ̀yà àlùmọ́ nàbì sallallahu alaihi wasallam àfikọ́ nàbì sallallahu alaihi wasallam ti ṣàlàyé ó ti sọ wa lára nípa arú nǹkan báyìí. ìtẹ́lélẹ́ ìbáyìí jẹ́ tó lágbára tó gangan tó yẹ kí gbogbo ẹnikẹ́ni tó bá ń rin ojú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam kò ní yẹ kò ní gbò nínú kẹ́yì títí dọjọ́ gbẹdẹ alkiyama tó bá tún wá dọjọ́ gbẹdẹ alkiyama yóò wà nínú ìkẹ́ tó ga jù yóò wà nínú oore tó ga jù tọ́lọ́wọ́n bá àlékelá máa ń júwe fún wa tọ́lọ́wọ́n ní zálìkà alfawzul azim. ẹ̀san ọjọ́ gbèdà kìyàmà aljanna òun náà ni al-ajru al-azim ẹ̀san tó tóbi jù oríire tó tóbi jù ọlá tó tóbi jù òun náà ni kí ọlọ́run bá àlekílá kó fi yẹn wọ aljanna kí bá àlekílá kí ó mọ̀ hàn rẹ̀ fún ìkọ̀kan wa. àtọ̀rọ̀ báyìí fún ọ̀rọ̀ alẹ́ anabi alẹ́bíná ayyaduhu àwọn tó ń ran nabi sallallahu alayhi wa sallam lọ́wọ́ wa nasaru wàdáfà ìwàhánhu àwọn tí wọ́n dáhùn bá nabi sallallahu alayhi wa sallam ìkúlì máa útù pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́ bá àlékẹ́lá fún wa dáfà ìwàhánhu bìdìmáìhì wàdáfà ìwàhánhu bìmáìhì. ودافعوا عنه بأعراضهم وبكل شيء أعطاهم الله سبحانه وتعالى wọ́n dáhùn ànábì pẹ̀lú owó wọn pẹ̀lú ẹ̀jẹ̀ wọn ẹ̀mí wọn pẹ̀lú ọmọlúàbí wọn pẹ̀lú ìjọmọlúàbí wọn gbogbo nǹkan náà fi dáhùn ànábì sallallahu alaihi wasallam kó lè bá jẹ́ sí pé ẹ̀sìn Islam elétẹ́ni àti ń gbé dání lónìí kó lè bá jẹ́ nǹkan tí yóò rinlẹ̀ lórí ilé ọlọ́wọ́n ba àlékún kí ọlọ́wọ́n ba tí ó yà jẹ́jẹ́ tán ọlọ́wọ́n ba kó wọn bá gbogbo wọn pátá àtàwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam àti gbogbo ẹnikẹ́ni tó bá ń rin ojú ọ̀nà nàbì sallallahu alayhi wa títí dẹjọ́ gbèdè kìyàmà. Ibadallah ní kútùbà wa tọjú òní nǹkan tí a máa gbé yẹ̀wò lábẹ́ àánú ọlọ́wọ́n ọba lé wa lórí àti pẹ̀lú fífẹ́ ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba àríkẹ́lá fẹ́ kó máa wáyé àti pẹ̀lú pèbùbù ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba àríkẹ́lá ti pè bùbù. òun náà ni pé a máa yanjú mas'ala kan eré tó ń yìí ọ̀rọ̀ yìí a máa yanjú ọ̀rọ̀ kan nínú ẹ̀sìn ọ̀rọ̀ tó jẹ́ sí pé ọ̀rọ̀ kan ni tó tóbi tó wúwo nínú ìsẹ̀mí ayé ọmọ ènìyàn lápapọ̀ òun náà ni ọ̀rọ̀ ọdún ṣíṣe nínú Islam nítorí pé ibadallah tí a bá wọ wájú wa báyìí a rí wípé pọ̀pọ̀ sísí ọdún ń bẹ níta pọ̀pọ̀ sísí ọdún ń bẹ lára àwọn èèyàn pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan tuntun tuntun tí ò kí ń sábà wáyé lọ́jọ́ lásán ti ń ṣẹlẹ̀ lásìkò tá a wà ilé ìdáyé lọ́wọ́ ti bùkátà pé káwa mùsùlùmí ká mọ ìhàwó ní islam kọ sírò àwọn nǹkan wọ̀nyí. tí a bá wo ọdún títẹ a rí pé nǹkan tóbi ni nínú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lápapọ̀ nítorí wípé nǹkan tí ọdún ṣíṣe tó kó sínú bẹ̀rẹ̀ láti fi jíjẹ ni tá a máa jẹ lọ́jọ́ náà lọ́hùn bákan náà mímu tá a máa mu aṣọ tá a máa wọ̀ tó yàtọ̀ sáwọn tá a ti ń wọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ọ̀ṣọ́ tá a máa ṣe tó yàtọ̀ fún àwọn ọ̀ṣọ́ tá a ti bá sábà tá a ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn eré tá ṣe lọ́jọ́ náà lọ́hùn àwọn ìdùnnú tá a máa dún lọ́jọ́ náà lọ́hùn àti sinmi tá a sinmi lọ́jọ́ ọjọ́ ọdún. ẹ̀rí kódà ìjọba gan-an wọ́n mọ ọjọ́ ọdún gẹ́gẹ́ bí nǹkan tó pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ ayọ́mìyàn ló fi jẹ́ pé lọ́jọ́ ọjọ́ ọdún ìjọba máa fún àwọn òṣìṣẹ́ ní sinmi lọ́jọ́ náà lọ́gbà ọjọ́ yẹn ti sinmi ẹ̀yin náà lọ yọ̀ pẹ̀lú àwọn aráalé yín. gbogbo àwọn nǹkan tá a wí yìí ẹ̀rí pé nǹkan tí máa ń mú ẹ̀ nǹkan tí máa ń dúró lórí ẹ̀mí ni nǹkan tí máa ń wu ẹ̀mí ni ẹ̀mí nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ẹ̀mí a máa ń famọ́ gbogbo ẹ̀mí pátá ló nífẹ̀ẹ́ rú nǹkan báyìí nígbà tí o bá ti sí nǹkan kan tó takò nígbà tí o bá ti sí nǹkan kan tó takò rú nǹkan yìí ẹ̀mí a máa fẹ́ bẹ́ẹ̀ kí ká máa ṣe ká ya ọjọ́ kan sọ́tọ̀ lọ́jọ́ tá a kójọ tá a máa dunnú káyà ọjọ́ kan sọ́tọ̀ ọjọ́ tá a kójọ tá a máa ṣeré ọjọ́ tá a sinmi ọjọ́ tá a jẹnjẹ tó yàtọ̀ ọjọ́ tá a mu mímu tó yàtọ̀ sí tá a ti mu tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ tí a wọ aṣọ tó yàtọ̀ sásọ tá a ti bá sábà tá a ń wọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ tá a lékún ní ọ̀ṣọ́ ẹ̀rí a máa fẹ́ gan. pàápàá jùlọ ẹ̀mí àwọn ọmọ kéékèèké ẹ̀rí pàtí gbogbo ẹ̀mí ni máa ń fẹ́ àmọ́ ìdùnnú ọmọ kéékèèké lọ́jọ́ ọdún àti bí ẹ̀mí wọ́n ṣe máa ń nàró mọ́ ọjọ́ náà a tún máa lékún ju tàgbàlagbà lọ. bákan náà ẹ̀mí àwọn obìnrin ládàáyanrí bákan náà òun náà tún máa nàró mọ́ nǹkẹ́ yìí ju ẹ̀mí àwọn yòókù lọ. àwọn tá a mọ̀ wípé ọdún a tún máa nípa lórí ẹ̀mí wọn lékún òun náà làwọn wọ̀nyí àmọ́ kò sẹ́ni náà tí ọdún èdè ń ṣe kí ni o lọ́dún kí n nípa lórí ẹ̀mí rẹ̀ àwọn eléyìí báyìí àwọn wọ̀nyí máa tó ń lékún ju àwọn yòókù lọ. bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ni tọ́wọ́ wọn ṣò àwọn tí wọ́n ní nǹkan kan tí wọ́n ń ṣe àwọn tí ọwọ́ wọn ò dí ọjọ́ náà lọ́hùn-ún a máa jẹ́ ọjọ́ eré fún wọn ọjọ́ ọdùnnú ní máa ń jẹ́ fún gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kí ọwọ́ rẹ̀ kó ṣe kí ni o ọwọ́ rẹ̀ kó so. ìka tó ń pèlè yìí Ibadallah ó jẹ́ orúkọ kan tọ́jà sí pé èdè lábáwá la fi wí ẹ̀yìn al-Eid Ibadallah kí ni lárúbáwá gbà lérò pẹ̀lú ẹ̀yìn lárúbáwá ni àmó ti gbajúmọ̀ débi wípé kódà tá a bá sọ ọfẹ má bùkátà ká tu mọ tí gbogbo yóò ti gbọ́ yé pé yídi yídi àbẹ kọ ni. ó jẹjẹ sí pé àwọn èèyàn sábà máa gbàgbọ́ yẹ ìdí síbi tá a ti máa lọ ń kírun ọdún tá a ń lọ ìdí ni sílẹ̀ ṣe à jẹjẹ múra ìdí. ibi tá a ti ń lọ kírun ọdún yẹn àwọn èèyàn máa gbàgbọ́ yẹ ẹ̀sẹ̀ yìí ó ní nǹkan tó fà á tó fi túmọ̀ síbẹ̀ nínú àwọn nǹkan tá a padà máa ṣàlàyé. نعم ciidu yi ismun lima من الاجتماع؟ alijtimaac ó jẹ́ orúkọ fún nǹkan tí máa ń tẹ́rí padà wá tá a bá ṣe é yóò tún padà lọ́dún míì yóò tún padà lásìkò míì yóò tún padà lọ́sẹ̀ míì yóò tún padà lóṣù míì ọjọ́ kan ni tí máa ń pa ara rẹ̀ tí máa ń pa ara rẹ̀ tí máa ń ṣe kí ni tí máa ń tẹ́rí padà wá àwọn àkójọpọ̀ kan ni tó ń gbé yọmọ ṣẹ́rí padà wá tá a bá ti kójọpọ̀ ní àsìkò tí a lásìkò tá a fẹ́ lóko pa máa kójọpọ̀ yẹn bóyá ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ni bóyá ẹ̀kan láàrin oṣù ni bóyá ẹ̀kan láàrin ọdún ni bóyá méjì láàrin ọdún ni àbí jù bẹ́ẹ̀ lọ bàbá tí ń dásìkò yẹn nínú ọdún mi á nǹkan yẹn ṣe tó bá tún dásìkò yẹn nínú ọdún mi tó tẹ̀lé á nǹkan yẹn ṣe á máa wá kójọ papọ̀ ní ọjọ́ náà ala wajhi mu'tad lójú pọ̀nà lórí ojú ọ̀nà tó ń pé àti bá sábà tó bá ti máa ṣe lélẹ́yìí káàdìjọ fẹnu kò pín tá a máa ṣe ń bẹ̀ lélẹ́yìí bá a ti ń ṣe lélẹ́yìí bá a ti ní àwọn àlàáda bá a ṣe ṣe nǹkan yóò máa wá wá yóò máa wá imma bi àwùjì sánà bóyá lọ́dọọdún ni nǹkan yóò máa ṣẹlẹ̀ ní o àwùjì àwùjì usbu' àbí lọ́sẹ̀ ọ̀sẹ̀ ni yóò máa ṣẹlẹ̀ àwì ṣáhà àbí lóṣù ni ọmọ ṣẹlẹ̀ àbí àwọn tó bá tó jọba yìí nínú àwọn àtìkù láti yàtọ̀ sọ̀ fún ọdún. èyí dùn nkaka ó kó àwọn nǹkan kan sínú àwọn nǹkan tó kó sínú òun náà ní pé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ kan tí ó padà wá ni ka yawmil fitri gẹ́gẹ́ bí ọjọ́ ọdún àwẹ̀ ẹ̀rí pé a ti ṣe bọ́ sẹ́yìn a ìmí tó ń bẹ wájú tá a fẹ́ ṣe kọ́nà ọba kójíká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́nà kójíká ṣe láyé la ilaha illallah. tẹ́bá wọ ọdún léyà náà ọjọ́ kan ni tọ́yẹ́ fi ọdún kan ni tọ́yẹ́ pé máa ń wáyé lẹ́ẹ̀kan láàrin ọdún nínú ọjọ́ kan pàtó òun náà ni ọjọ́ kí o ọjọ́ kejì ọjọ́ tó bá gun Àràfá ọjọ́ tó bá lọ sí Àràfá jàre ọjọ́ kejì ọjọ́ tọ́ba lọ sí arọ́fà ọjọ́ rẹ̀ la máa ń ṣe tọ́ba tún dọdún tí ń bọ̀ àtúnrẹ̀ kẹfà tún ṣe mí àbẹ́ẹ̀kọ́ ni kọ́nà bàkójì kó bá wà láyé. bákan náà òun náà ní kíni o ẹgẹ́ bí ọjọ́ yaumul juma ọjọ́ juma àtàwà yìí ẹ̀rí pa jìjì kan bọ́ sẹ́yìn omi ìlà ń ṣe lọ́wọ́ yìí àtúnrẹ̀ ti pé tọ́ba tún di ọ̀sẹ̀ tí ń bọ̀ àtúnṣe mí kọ́nà bàlẹ̀ kọ́nà bàkójì kó bá wà láyé. tó túmọ̀ sí pé nǹkan tí ó máa para ara rẹ̀ ni bóyá lọ́sẹ̀ ọ̀sẹ̀ bóyá lóṣooṣù bóyá lọ́dọọdún nǹkan tí dùn kó sínú nìyẹn. pẹ̀lú eléyìí lọ àgbàgbọ́ yẹ wípé àṣé àkójọpọ̀ tó a bá ti fi gbèdéke sí ọjọ́ lẹ́ẹ̀kẹ́ láàrin ọ̀sẹ̀ ni àbẹ́ẹ̀kẹ́ láàrin oṣù ni àbẹ́ẹ̀kẹ́ láàrin lórí lódì wọn bá bá ti fẹnu kò fá máa ṣe àbọ́jẹ́ kan láàrin ọdún òun náà la ń yí ọjọ́ náà òun náà la ń kó rọjá ni dúró lọ́jọ́ náà ó ti dọdún nìyẹn jàmáà. àti maulidu ṣíṣe àtọ́dún ni maulidu nabiyyi sallallahu alaihi wasallam ìdò minal ọdún ni àbíkè sọdún ala hadha lórí definition ká sọ yìí ọjọ́ hijira ọjọ́ kẹni oṣù muharram oṣù kẹni ọdún mùsùlùmí ìmọ̀ ń para ara rẹ̀ díkẹ́ para ara rẹ̀ ó ti bọ́ sínú ọdún àbí ìsọdún ó ti bọ́ sínú ọdún. binahan lórí definition tá mú wáyé bẹ́ẹ̀ náà ni ọdún kan nínú àwọn ọdún táwa mùsùlùmí bá tún ń fẹ́ẹ́ pé aya ọjọ́ yẹn sọ́tọ̀ pé lọ́dọọdún láàmú fi yí ọjọ́ náà kò yí láì nìsín ẹyẹ bí ọdún káyókáyó àìlẹ́ẹ̀kọ́ ni ọdún lòun náà gẹ́gẹ́ bí ọ̀dọ̀ àwọn ṣíà ọdún tí ọdún táwọn mùsùlùmí bí ìdí ń ṣe káyókáyó yẹn òun làwọn máa ń ṣe ọjọ́ ìbànújẹ́ kíni o kí wọ́n pa Hussein ní Karbala náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọdún tó pọ̀ tí máa ń wáyé nínú ọdún tí máa ń wáyé òun náà ni Eidul Um Mother's Day ọdún àyájọ́ ọjọ́ àwọn òbí ọdún ní àbí ìsọdún jẹ̀mọ́ra nínú ọdún tí máa ń wáyé òun náà ni Eidul Awlad Children's Day ọdún lòun náà àbí ìsọdún ní jẹ̀mọ́ra nínú àwọn nǹkan tí máa ń wáyé nínú ọdún òun náà ni ọdún boxing ọdún àwọn boxers ọdún àwọn akẹ̀tẹ́ ọdún ní àbíkẹ́ sọdún èyí máa ń wáyé ní on twenty six of every December abẹ́ẹ̀kọ́ ni ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n gbogbo oṣù December ọdọọdún ni máa ń wáyé nínú àwọn ọdún tí ń wáyé láwùjọ wa yìí òun náà lọ́dún Christmas àbíkẹ́ sọdún ni jamaa tó máa ń wáyé ní every twenty five uh, every twenty five eh, twenty five of every December ní gbogbo ọdọọdún ní máa ń wáyé ní ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù December ní gbogbo ọdọọdún bẹ́ẹ̀ náà lọ́dún New Year àbíkè sọdún ni tó máa ń wáyé ní first of January ọjọ́ alákọ̀ọ́kọ́ January bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà lọ́dún Easter àbíkè sọdún ni ẹrúgbọ́n náà ń pààrà ara ẹni gbogbo eléyìí báyìí náà ń pè lọ́dún jamaa gbogbo ẹ̀ pátápátá la fẹ́ sọ̀rọ̀ ń parẹ̀ gbogbo ẹ̀yán yán ojú wo ni sẹ̀ríyà fi wò ó. naam. nínú àwọn nǹkan tó tó kó sínú ìjìmá ìfìhì òun náà ni ká máa kójọ papọ̀ lọ́jọ́ náà ká máa kójọ papọ̀ lọ́jọ́ ọdún nínú àwọn nǹkan tí ó túmọ̀ pè yàn sọdún ni gbogbo yọta bá ti yà fún tọ̀pá máa kójọ papọ̀ lọ́jọ́ náà ọjọ́ ara rẹ̀ ó ti ọdún. àtàwọn nǹkan míì náà wọn táàmù ṣe ní àwọn náà láti là kalẹ̀ pé táàmù ṣe lélẹ̀ yìí nínú ẹ̀ ni ọdún democracy àbẹ́ẹ̀kọ́ ni ọdún náà ni nínú ẹ̀ ni ọdún mo pé ọmọ ọdún báyìí èmi náà fẹ́ ti bá fi ara mi nínú ẹdín náà ni nínú ọdún yẹn náà independent day ọdún tó fún nàìjíríà lómìnira tààràtà àgbàtìlá káyè ìjọ náà ọjọ́ ọdún náà ni nínú ọjọ́ ọdún òun náà ni ọdún valentine wà àbí kìí sọdún ni ọjọ́ ọdún lòun náà tọ́láwọn èèyàn kójọ papọ̀ ńjọ yẹn kódà onírú aṣọ tí wọ́n máa wọ̀ àbí ni. naam àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tá à ń ṣe mílíọ̀nù ìbáadá bẹ̀rẹ̀ látòrí àwọn ìbáadá tí yẹn ń ṣe wàlà àdá àtàwọn àádá àwọn àlájà tá a máa ṣe lọ́jọ́ náà lọ́hùn. ìdùwá ni ọdún ṣíṣe ó lè jẹ́ sí ààyè kan la tà lẹ́tà láti máa sọdún náà ààyè kan ṣé bá ní sìn eléyìí náà ń pè ní àyàdù màkàníyà àwọn ọdún tá ń ṣe ní àwọn ààyè kan àwọn ààyè kan tá a ti sàmì sí. a sì ní àwọn àyàdù zamaniya àwọn ọdún tá ń ṣe láwọn àsìkò kọ̀ọ̀kan. na ó sì ń bẹ́ẹ̀ lu ọdún fẹ́ pé ájúlẹ̀ bọ́rọ̀ gidi ni gbogbo eléyìí ọdún là ń pè é eléyìí tó ní ṣe pẹ̀lú pẹ̀lú àsìkò òun náà ni gẹ́gẹ́ bí gbólóhùn anabi sallallahu alaihi wasallam tó sọ nígbà tá anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ nípa ọjọ́ juma ọjọ́ tá wà ń bẹ̀ yìí anabi ní inna hadha yawmun ja'alahu Allahu lil muslimina 'ida anabi ní dájúdájú ọjọ́ òní tá wà ń bẹ̀ yìí ọjọ́ juma yìí ja'alahu Allahu lil muslimina 'ida ọlọ́run ọba àlékelá لأننا نجتمع في في ذلك اليوم لأننا نجتمع في يوم في يوم الجمعة àmọ́ ń kójọ lọ́jọ́ júmọ́ àbá kí ń kójọ lọ́jọ́ rẹ̀ ni ẹ rí i pé àkójọpọ̀ júmọ́ àná làwọn àánú ẹ̀ lónìí yìí láti sọ pé ìkójọ papọ̀ ní ọjọ́ kan ó ti sọ̀dọ̀ nú kò pẹ̀lú bá a ṣe kójọ papọ̀ yìí ọdún là ń ṣe báyìí ẹ rí i pọ́jọ júmọ́ àwọ̀ aṣọ tó tuntun kódà a tún fi tùràrí lọ́fíńdà olóòórùn dídùn a tún fi sára a sì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ṣọ́ lọ́jọ́ náà lọ́hùn láti fi yí ọjọ́ náà ni láti fi bọ̀wọ̀ fún ọjọ́ náà láti fi bu ọlá fún ọjọ́ náà ni. sọ́ọ́rì tẹ́ eléyìí ó ní í ṣe pẹ̀lú àsìkò àsìkò ọjọ́ júmọ́. naam eléyìí tó wá ní í ṣe pẹ̀lú àtìsímá àti àwọn iṣẹ́ tá a máa ṣe ń bẹ̀ òun náà gẹ́gẹ́ bí gbólóhùn Ibn Abbas radiyallahu anhu ó ní shahidtu al-eid ma'a rasulillahi sallallahu alayhi wa sallam ó ní òun òun òun pẹ̀lú anabi sallallahu alaihi wasallam fi rìn ibi tá a fẹ́ lónú hadithi nìyẹn hadithi jù báyìí lọ Ibn Abbas sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ tánàbí fi rìn dùn náà eléyìí báyìí ẹ̀rí tó ní ṣe pẹ̀lú ìkójọpapọ̀ àti ìsí àwọn tẹ́kàn lọ́jọ́ tí Ibn Abbas sọ pé kójọ pẹ̀lú anabi òun gẹ́rẹ́ ní pẹ̀lú anabi ẹ́ òun pírẹsidẹ́ntì pẹ̀lú anabi sallallahu alaihi wasallam láti jọ ẹ̀yìn yìí lọ́jọ́ náà lọ́hùn Ibn Abbas wọ́n ń sọ àwọn sẹ́kàn tánàbí ṣe lọ́jọ́ náà lọ́hùn tí ń jọjọ́ ẹ̀yìn tó túmọ̀ sí pé àti àwọn sẹ́kàn bẹ tá a máa ń ṣe lọ́jọ́ ẹ̀yìn. ó lè jẹ́ ìbáadà ẹgẹ́ bí ọ̀ràn kíkí kò yé báyìí nìkú ẹgẹ́ bí ẹran pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn àfọ̀mọ́tá tá a máa ṣe lọ́jọ́ náà àwọn àyájà ni gẹ́gẹ́ bí aṣọ tuntun táwọ̀ gẹ́gẹ́ bí oúnjẹ tá a jẹ gẹ́gẹ́ bí àwọn arétà máa ṣe lọ́jọ́ náà lọ́hùn tẹ̀pẹ́ àyájà ni gbogbo àwọn èèyàn kò ní ṣe pẹ̀lú ìbáàdà. àmì yóò máa gba aládá lórí àníyàn tó bá da lórí ẹ̀ èèyàn máa ń gba aládá lórí àyájà lórí àníyàn tí ẹ máa ń ṣe lórí àyájà. kò yẹ báyìí àníyàn ni ó fi gba aládá kété pé iṣẹ́ ẹ̀ gẹ́gẹ́ jẹ́sẹ̀ iṣẹ́ tí yóò gba aládá lórí ẹ̀ àníyàn tó bá ti lè dáa gẹ́gẹ́ bí ó jẹ́ sí nǹkan aládá tí yẹn bá lò sọ́nà tí ò dá ọlọ́run bọ́jẹ́ ẹ̀yà gbogbo tó wáyé pé tẹ̀yìn bá lò sọ́nà tí ọ̀dà ọlọ́wọ́ bọ́ jẹ̀ yẹn yà tẹ̀yìn bá lò sọ́nà dáadáa náà ọlọ́wọ́ bó fún yín lẹ́sàn lórí ẹ̀. naam ibadallah nínú àwọn tí ó ní ṣe pẹ̀lú àsìkò pẹ̀lú ààyè òun náà ni gbólóhùn anábì sallallahu alaihi wasallam tánàbí la tattakhidhu qabri ida anábì ibi táwọn ọmọ ẹ lọ pààrà táwọn ọmọ ẹ lọ pààrà táwọn ọmọ kójọ síbẹ̀ tálọ́ máa ṣe àwọn iṣẹ́ kan láì yẹn tó yàtọ̀ fún àwọn iṣẹ́ tàǹtí láwọn àyè yòókù. ká ká dá ìyẹn tàlẹ́tà fún àwọn ìbáàdà kan yàtọ̀ fún àwọn ìbáàdà tàǹtí láwọn àyè míì. eléyìí báyìí ó ti di ẹyin jù nìyẹn. bákan náà gbólóhùn ẹyin jù wọ̀nyí táǹsọ̀ yìí ó lè jẹ́ ó lè mú dání ọjọ́ tí à ń nínú ẹ̀ àtàwọn ọjọ́ tá ń tẹ àwọn nǹkan ń tẹ nínú ọjọ́ náà òun sì nǹkan tó pọ̀ jù. anabi sọlọ alaihi anabi sọlọ alaihi wasallam ìgbà tí abubakar abubakar ni siddiq tó wale tó sí inú ilé anabi sọlọ alaihi wasallam nítorí ọmọ rẹ̀ tó jẹ́ ìyàwó anabi sọlọ ìyàwó aisha. wa abubakar wa rí àwọn ọmọbìnrin kéékèèké méjì kan tí wọ́n ń wọ́n nínú ilé ànábì sallallahu alayhi wa sallam abáfi wá sọ pé abimizmari shaytan nínú ìwáyà mi abimazaniri shaytan fi bayti rasulillahi sallallahu alayhi wa sallam eré tẹ́ sùré nínú ilé ànábì sallallahu alayhi wa sallam lẹ́tí lórí tẹ́sù lẹ́ ń lùlù lẹ́ ń kọrin àwọn ọmọ kéèké wà pẹ̀lú Aisha radiyallahu anha anabi sallallahu alaihi wa sallam wa sọ fún abubakar fi dáhà húmà anabi abubakar fi àwọn méjèèjì ilẹ̀ o jí wọ́n máa ṣe nǹkan tí wọ́n ń ṣe yẹn dáhà húmà yá ababak ìdí abubakar fi wọ́n lẹ̀ fa inna li kulli qawmin ìdá nítorí pé gbogbo àìjọ ló ní ìdù ló ní ọjọ́ Ibadallah lẹ́yìn tá a ti máa nǹkan tá ń pè ní ẹ̀yìn tá a ti máa ń tá ń pè lọ́dún nínú Islam pẹ̀lú àwọn ìfọ́síwẹ́wẹ́ báwo lọ́dún ṣe máa ń wáyé lásìkò ni ní ààyè ni àbí ní ìkójọpapọ̀ ti àwọn sẹ́kọ̀ọ́ kan ni gbogbo eléyìí báyìí ló ń jẹ́ ẹ̀yìn. àwọn àwọn àyà àdúgbò àwọn ọdún wo lọ́wọ́ tọ́ káwọn mùsùlùmí máa ṣe àwọn wo ni ò tọ́ ẹ jẹ́ ká kọ́ lọ síbi ẹni tó tọ́ náà ká tó wá lọ síbi nǹkan tí ò tọ́ nítorí pé tí ò tọ́ yẹn pọ̀ ju tó tọ́ lọ. ọdún mẹ́ta péré náà làwọn mùsùlùmí ni ọdún mẹ́ta péré òun ni méjì nínú ẹ̀ a máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lọ́dọọdún òun ni ọdún a máa ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan láàrin ọdún bẹ́ẹ̀ náà lọ́dún àwẹ̀ òun náà ni ọdún ọ̀sọ̀ọ̀sẹ̀ kílẹ̀ rí lórí eléyìí báyìí nítorí pé alẹ́ ìdù ìbádà lọ ní tán ní ọdún ìbádà ni. ọlọ́run o wa lórí pé tá a bá ti fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ ìbádà ìjọsìn àbí kárí dẹ̀lú ìlú fún. kí ni ẹ̀rí wípé ọjọ́ ọdún àwẹ̀ ọjọ́ ọdún iléyà ọjọ́ ọdún ni. wọ́n gbà wá látọ̀dọ̀ anas bin malik radiyallahu anhu hadith wà nínú sunan abi dawud anas bin malik ní qadima rasulillah sallallahu alayhi wa sallam madina anabi sallallahu alayhi wa sallam madina anabi dé sí madina nígbà tó dé wàláhùn yawmani yal'abuna fìhímà. àwọn ará àmàdínà síwájú kánẹ́bì tó dé wọ́n ní ọjọ́ méjì kan tí wọ́n máa ń ṣeré nínú àwọn ọjọ́ yìí tẹ́lẹ̀ mọ̀ nígbà táǹsì tààrí táǹsì táǹsọ ìtumọ̀ ẹ̀yìn a ní ìmọ̀ṣeré wà ní ọjọ́ náà lọ ìyá ọjọ́ kan sọ́tọ̀ ọjọ́ bí ọjọ́ táwọn fi sinmi táwọn fi ṣeré táwọn kójọ papọ̀ táwọn. wàláhùn yahoo máa fi ìhìmà àwọn ará àmàdínà wọ́n ní àwọn ọjọ́ méjì kan táwọn fi ń sọdún. sọ pé yahoo máa ní ọjọ́ méjèèjì báwo àwọn ará màdínà wọn sọ fún anábì pé kúnnà nal'abu fihima fil jahiliya àwọn a máa ya ọjọ́ méjèèjì sọ́tọ̀ láti fi sọdún láti fi ṣeré láti fi dunnú lásìkò jahiliya ní síwájú kí islam tó dé kí lóò anábì ọsọ anábì ní inna Allaha qad abdalakum bihima khayran dájúdájú ọlọ́run ọba yín dájúdájú ọlọ́run ọba wa dájúdájú ọlọ́run ọba allah qad abdalakum bihima khayran minhuma ọlọ́run ọba ti fi eléyìí tó lóore ju méjèèjì lọ ti fi pààrọ̀ fún yín ajẹ́sí pé ọdún méjèèjì yẹn ò lóore nìyẹn ọlọ́run ọba àlejò ládẹ́mọ̀ yìí pé ọmọ èèyàn bùkátà ọjọ́ tá a yà sọ́tọ̀ tá máa kójọ papọ̀ dunu nítorí ọlọ́run ọba àlejò wá fún wa ní nǹkan ká fi pààrọ̀ kí ni ká fi pààrọ̀ àwọn ọjọ́ méjì jákujàku tí wọ́n ń ṣe inna Allaha qad abdalakum bihima khayran minhuma Eidul Adha wa Eidul Fitri. Ànábì náà ní Ànábì ní òun ní ọjọ́ ọdún léyà tá a máa ń pẹran àti ọjọ́ ọdún àwẹ̀ tá a máa ń túnu. Ànábì ní ọjọ́ méjèèjì Ọlọ́run bá ti fi pààrọ̀ fún ìjàmáà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 àlékè kí ọlọ́run bá àtúrà jẹjẹ tán النبي صلى الله عليه وسلم sallallahu البيان المفصل عن مفهوم العيد في الخطبة الأولى وسنتحدث في الخطبة الثانية عن الأعياد المشروعة وتفصيلاتها وعن الأعياد الممنوعة والمنهية عنها wa tafsilatiha a ti sọ̀rọ̀ nífọ̀síwẹ́wẹ́ nínú kútùbà alákọ̀ọ́kọ́ nípa àwọn ìtumọ̀ ẹ̀yìn ọjọ́ ọdún tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ báyìí òun náà ni àwọn ọdún tó dáa àtàwọn ọdún tí ò dáa pẹ̀lú fọ̀síwẹ́wẹ́ Ibadallah a ti kó yé wa nínú kútùbà alákọ̀ọ́kọ́ bí ta parí wípé a rí ẹ̀rí fún ọjọ́ ọdún léyá a sì rí ẹ̀rí fún ọjọ́ ọdún àwẹ̀. bákan náà nínú kútùpà tó kọjá nínú kútùpà alákọ̀ọ́kọ́ mo ti mú ẹ̀rí wá fún wa nígbà tí anabi sallallahu alaihi wasallam tó ń sọ̀rọ̀ nípa ọjọ́ jumá tó ní inna hadha yawmun ja'alahu Allahu 'iidan lil muslimin aw ja'alahu Allahu lil muslimina 'iidan ọjọ́ òní ọjọ́ jumá Ọlọ́run bá adékẹ́lá sínú ẹ̀yìn ìdìfọ́ àwọn mùsùlùmí ni pẹ̀lú ẹ̀rí eléyìí báyìí ó túmọ̀ sí pé àárín dẹ̀líìlù àárín ẹ̀rí fún ọdún mẹ́tẹ̀ẹ̀ta ibadallah àyìnlá dẹ̀líìlù ala mashru'iyyati ittikhadhi yawmi mawlidi nabi sallallahu alaihi wasallam ìdá níbo lè rí wà wípé ká mú ọjọ́ bí anabi sallallahu alaihi lọ́jọ́ ọdún. على مشروعية اتخاذ يوم يوم مولد يوم يوم مولد النبي صلى الله عليه وسلم ihtiqalan kí ni dalil pé ká mú ọjọ́ ìbí ànábì sallallahu alaihi wasallam ọjọ́ tá a máa dùnnú kò sí ẹ̀rí kẹ̀kẹ́ min al-Qur'an nínú al-Qur'an al-Karim àti nínú sunna wa hadha amrun muhdathun ibadallah alámàrí àdádálẹ̀ ni wa kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf. وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ففي رواية عند النساء وكل بدعة ضلالة gbogbo rẹ̀ pátápátá ó ń bẹ níbi ká máa tẹ̀lé lánàá àwọn tó ṣáájú gbogbo aburú yányá ó parí síbi ká máa tẹ̀lé àdádálẹ̀ àwọn tó wá lẹ́yìn tí ò ní ṣe pẹ̀lú nǹkan tí àwọn tó ṣáájú ṣe àti pé gbogbo ń tó dáa jù ní mánà tọ́lá ọba yọ́nú sí onáni mánà nàbì sallallahu alaihi wasallam eléyìí tó burú jù náà lámàrí ni àwọn àdádálẹ̀ torí pé gbogbo àdádálẹ̀ pátápátá kò lóko méjì tá ń pè nínú ẹ̀sìn tó ju bídà lọ. gbogbo bídà ni àánú ni ibi tí riwaya tìrìmì bí dúró sí nìyẹn. Nasa'i àwọn ti ziyada wọ́n sàlékún wa ziyada tó sípọ̀ maqbulatun inda al-muhaddithin àlékún tí ẹni tí ń tọ́jẹ́ síkọ̀ tá a fọkàn balẹ̀ lórí tó bá dẹ̀ ṣe àmọ́ ń gbà wọlé tó bá dẹ̀ lóò gbà wọlé náà dọ̀láàlà àánú wo ni ó gbéyàwó àlìjẹ́nà bọ̀ bá tiẹ̀ parí ẹ̀ àánú lé yín wo ni máa ń gbéyàwó àlìjẹ́nà fàkúlù dọ̀láàlà ti dìnnà gbogbo àánú ní inú náà ní lọ tọ́lọ̀ bá kó sọ wa kó mẹ́. mawulidu nabi dídá yìí kòtò wàhọ́tọ̀tàn pàápàá jùlọ níbo lè rí wà wípé ọjọ́ ọjọ́ kejìlá Rabi'ul Awwal onábì ànábì sallallahu alaihi wasallam kò sẹ́ẹ̀rì kankan kò sí ẹ̀rí kankan wípé ọjọ́ kejìlá Rabi'ul Awwal nábì ànábì ntẹ́rì wà fún òun náà nìkan bí ànábì ní amul fiil ọjọ́ ọdún eléèrin ọdún elé ọdún eléèrin ọjọ́ yẹn nábì ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí sì wáyé kọ́ bí ànábì lọ́jọ́ Monday àmọ́ oṣù wo ló bọ́ sí ikhtalafa fihi al-mu'arrikhun àwọn olùkọ̀tàn gan wọ́n yapa lórí ẹ̀ arínú wọn tán sọ pé rọ̀bí rẹ̀ awà bẹ́ ti mú yẹn náà ni arínú wọn tán ní rọ́jàbù ni arínú wọn tán ní rọmọdọ́ọ̀nì ni arínú wọn tán ní tónébìlú fáìdà ní dòlíjà ni torí pé kò sí dẹ̀lílù kankan pé oṣù báyìí ló jẹ́ eléyìí tẹ́rì wá rinlẹ̀ lórí ẹ̀ ní wípé ọjọ́ kejìlá Rabiul Awwal gẹ̀lá lóbi jáde láyé tó fi jẹ́ pé Al-Imam Ibn Qayyim ní ẹ̀rú ń bà wá kọ́ mọ́jẹ́ ní kọjọ́ kú ànábì lẹ́ ń ṣe kì í sọjọ́ bí ànábì ẹ̀ ń dunu pa ànábì jáde láyé. torí àwọn tó mú kínní yìí wá àwọn ọ̀tá ànábì ni àwọn àkọ́pínì yún àwọn ṣíà ni wọ́n mú wá ẹ̀yin dẹ̀ ti mọ ìhà tí àwọn ṣíà kọ sí ànábì sallallahu kò sí ìmọ̀ọ́sẹ̀ mawulidu anabi ní alukurunu mufaddala àwọn kurunu mẹ́tẹ̀ẹ̀ta tánàbí sallallahu alaihi wasallam fún ní tó fún lọ́la àwọn sẹ́ńtúrì àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn kò sẹ́ni tó ṣe sébà ní sìnkọ́lọ̀ bá kó sànù gbogbo àwọn ọdún yòókù pátápátá tí mùsùlùmí ń ṣe ọdún bídà ọdún hijrọ́ ọdún káyókáyó ni ọdún mọ́lídù yìí gbogbo ọdún yòókù tí mùsùlùmí ń ṣe yányá ọdún burúkú ọdún tí ọ̀yẹ́ká bẹ́ẹ̀ yẹn báyìí ṣe ń tọ́lá nàbí sọ́lọ́ lọ́wọ́ sọ́lá sọ ara fún awọn àwọn ọdún yìí nínú àwọn ọdún tí o tún dá bákan náà òun náà ni àwọn ọdún tí àwọn kèfèrí ń ṣe gẹgẹ bí ọdún Christmas ọdún Christmas yìí ọdún burúkú ni ọdún òṣà ni ọdún tí ò dáa ni àwọn mùsùlùmí ò gbọdọ̀ bá wọn kópa ń bẹ a gbọdọ̀ bá wọn bẹ kódà a gbọdọ̀ wáṣọ tó yàtọ̀ lọ́jọ́ yẹn a sì gbọdọ̀ sí oúnjẹ tó yàtọ̀ lọ́jọ́ a gbọ́dọ̀ bá wọn yí ọjọ́ náà bí ti wùyẹ̀ kó ma kí ló fà á nítorí wípé àwọn náà ń ṣe ọjọ́ bí ànábì ẹ̀yìn sànù gẹ́gẹ́ bí òṣè sẹ́ẹ̀rì fún ọjọ́ bí ànábì sẹ́yìn ṣe yẹn òun náà ni òṣèlú nínú báíbù náà káwọn náà máa sọjọ́ bí ànábì ẹ̀yìn sá kò sí wàláhì làwọn bíi sẹ́pẹ́ wàláhì mú pé orí nígbà ni mo dẹ̀ ti ń pè gbangba rẹ̀ ẹni tó bá rẹ́rìí nínú báíbù kó mu wá ibi tó ti sọjọ́ bí ànábì ẹ̀yìn sá kò sí. ẹlẹ́ẹ̀kejì ni pé kò tó wá sí ìjẹ́rìí ìlú fún bí ànábì Ìsá kò sí ẹ̀rí kankan bí ní twenty five of December gẹ́gẹ́ bí òṣèṣẹ́ rí fún bí ànábì ní ẹjọ́ ara yín ga. àníṣe kò sí ẹ̀rí pé wọ́n bí ànábì ní ọjọ́ kejìlá ọ̀bí ìlà wà ní bẹ́ẹ̀ náà ni ò sí ẹ̀rí pé wọ́n bí ànábì Ìsá ní twenty five of December. kò yẹ láàrin sí. ọjọ́ yìí twenty five of December yìí ọjọ́ kan ni tí àwọn ará Rome tọ́mọ́ fi ń ṣe wọn torí pé ọdún yìí wá láti ilẹ̀ róòmù ni ọjọ́ yìí dẹ̀ ni wọ́n máa fi ń ṣe wọ́n máa fi ń ti ọdún igi òòta igi báwọn ará róòmù máa ń bọgi torí pé wọ́n bìlíìfù pé igi symbol of fertility ni àmì ká máa bí sí ká máa rẹ̀ sí onígi. so nítorí ẹ wọ́n máa nítorí ẹ máa wò ó àwọn tí ń ṣe Christmas ẹ rí i pé wọ́n máa fi plastic àti rọ́bà wọ́n máa fi ń dẹkoréètì igi abẹ́ẹ̀kọ́ ni ẹ máa rí àwọn igi igi igi kò wá ní jẹ́ igi gẹ́gẹ́ wọ́n á lọ fi àwọn rọ́bà náà kọ́ fi ń ẹ nítorí báwọn tó gbé wá fún wọn àwọn tí máa ń bọ gini ọdún ni wọ́n ń ṣe lọ́ọ̀ kò yé báyìí nìtú ẹ̀rí tó máa wọ nǹkan pupa pupa kí dẹ̀ ni kí ni rẹ́ẹ̀dì symbolize jamaa kí ni àmì pupa nǹkan tó wà danger nǹkan tó dangerous ni nǹkan tó bá dangerous ni wọ́n máa jẹ́ kí ni wọ́n máa symbolize pẹ̀lú rẹ́ẹ̀d sọ́wọ́n fẹ́ kí èèyàn má débi kan sí wọn àfi rẹ́ẹ̀dì síbẹ̀ pé ló gbo èrè àmì bí o má débẹ̀ o àgbákò mbẹ́mbẹ́ yẹ o àgbákò mbẹ́mbẹ́ Christmas náà níjọba o àgbákò ayé àtàlàyé àmọ̀ mbẹ́mbẹ́ wàláì alhamdulillah ìkànnù àwọn ògbóǹtarìgì pásítọ̀ pásítọ̀ Kúmúyì ó sọ láfírí ìyá láfírí ìyá ló sọ pépà rẹ̀ gbé ó ní ọdún yìí ọdún òsà ó ní ọdún Christmas ọdún òsà ni bó dẹ̀ ṣe ní ló sọ ẹ̀ ń tòótọ́ kò sẹ́ẹ̀dì kankan fún un jẹ̀mẹ́ àwọn mùsùlùmí ò kí ń bá wọn sọdún náà ló fi jẹ́ sí pé àbáwa Abdullahi bin Amr bin As ó sọ nínú ẹgbà wá tí ọ wà nínú súnánù Bayhaqi ó ní man bana bi biladihi gbogbo ẹnikẹ́ni tí bá ń gbèlú àwọn christian ilé àwọn yahudi ìlú àwọn tí òkè ń ṣe mùsùlùmí wa sana'a nayruzahu wa mihrajanahum wa tashabbaha bihim hatta yamut hushira ma'ahum yawm al-qiyamah gbogbo ẹnikẹ́ni tí bá ń gbèlú àwọn tí òkè ń ṣe mùsùlùmí ó wá ń bá wọn sí ọdún Nairuz ọdún wọn náà ń pè ní ọdún Nairuz ọdún máa ń ṣe lásìkò yẹn nìyẹn wọ́n máa ń ṣe ní first of March ọjọ́ kìíní march náà máa ń ṣe ọdún nehru àwọn ará àwọn yahudi náà máa ń ṣe wà mihrajan ahùn mihrajan ọdún kan náà máa ń ṣe ní ilẹ̀ wọ́n máa ń ṣe ní iran ìgbà yẹn islam ti gba iran nígbà yẹn kò yẹ báyìí nìyí iran ń sìn náà lẹ́yìn ìgbà tí islam gba àwọn shia tó fara gbá o president iran wà lọ́dọ̀ àwọn shia àwọn tí òkè ń ṣe mùsùlùmí tó yẹ báyìí tí wọ́n ń ṣe bíi pé mùsùlùmí làwọn almunafiqun àwọn ọmọlẹ́yìn abdullahi ibn saba al-yahudi làwọn ṣíà kọ́lọ́mù bá kó bá wọn pọ̀nà mọ́ wọn. naam ọdún mihrajan ní tá bá débẹ̀ ní kọ́mọ́ ń ṣe ní ilẹ̀ iran nígbà yẹn ẹni tí bá ń bá wọn ṣe wàtàṣàbà bíi hatta tó bá ń kọ́ ṣe wọn tó ń sin wọn jẹ́ kí tó fi kú tó ṣòro ma'ahum yawm al-qiyamah ọlọ́run ọba àlékè ló pẹ̀lú wọn lọ́jọ́ gbèdà kìyàmà ni. وهذا مصداق قوله قوله صلى الله عليه وسلم إليه باينا لنجري أرى النبي صلى الله عليه وسلم تقول من تشبه بقوم فهو منهم ẹni tó bá kọ́ sí ìjọ kan tí ń ṣe bí ìjọ kan tí ń sin wọn jẹ́ ó ti wà lára wọn àyìnbá bìrì tèmi ọ̀rọ̀ṣẹ́ ọlọ́hu ta'ala wa ghayru wahid min as-salaf wọ́n ní ìtọ́ hàn nínú hadith yìí ó ń túmọ̀ sí pé kèfèrí ni wọ́n jẹ́ zọ́hírù nìyẹn o pé tàbá ní ká wo hadith yẹn gẹ́gẹ́ bó ti hàn ṣùgbọ́n ní ìfọ́síwọ́rẹ́ níta náà dìgbà lérò ó depend lórí irú ní téèyàn bá ń kọ́ sí àwọn kèfèrí lé lórí tó bá yẹ pé níta ń kọ́ sí wọn lé lórí tó bá yẹ pé ìdájọ́ kúfù ló mú àjẹbí káfí yìí náà mọ̀ jẹ́ tó bá yẹ pé téèyàn ń kọ́ sí wọn lé lórí tó bá yẹ pé ìdájọ́ ẹ̀ṣẹ̀ ló mú ẹlẹ́ṣẹ̀ lè yàn mọ̀ jẹ́ àrẹ́bìnrin kọ́ọ̀lì kùn yahuda wa nasara arábìnrin ẹ̀yà pa àwọn yahudi àti nasara àyẹ̀kùnléhà na áàrùkú àṣàwárìbà arábìnrin ẹ̀dá irun gbọ̀n sí sí ẹ̀sìn máa mú nínú túbọ̀ mú yín jàmá ẹni tí ò bá dárun gbọ̀n tó ti wá dẹlẹ́bọ nìyẹn man mo fi yẹn mẹ́rin wáyé pé ó ti pẹ́ǹd lórí tashabbu nígbà táwọn tẹ̀sìrì yìí tó tún wọn lọ mú hadith yìí tó tún wọn fi kàfọ́rọ̀ àwọn èèyàn ó bọ́lá ìjẹ́jìn tètè yín àmọ́ kálẹ̀ bá àmọ́ bí nǹkan ẹ ṣe gbóná tó níbi ká má máa kọ́ tiwọn. lànàbí sallallahu alaihi wasallam sọ pé man tashabbaha bi qawmin fahuwa minhum. bákan náà àyà kò àyìn náà sọ bẹ́ẹ̀ ọlọ́run bá nìkan sọ pé thumma ja'alnaka ala shari'atin min al-amri fattabi'ha wa la tattabi' ahwa'a alladhina la ya'lamun innahum lan yughnu anka min Allahi shay'a náà tọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run ọba fàtẹ̀bí ìhà oníkó máa tẹ̀lé o ṣẹ̀rí àti ànábì ní kó máa tẹ̀lé wà láti tọ́bẹ̀ àwa alẹ́dínà láyà ìlàmú má tẹ̀lé ìfẹ́nú àwọn tí ò ní mà àwọn ni alẹ́dínà láyà ìlàmú àwọn ẹni tó yẹ sí pé láyà ìlàmú na wà láyà àríkú na lhàpọ̀ àwọn tí ò mọ̀ dodo wà láyà tẹ̀bẹ̀ ìhónà tí wọn dẹ̀ kí ń tẹ̀lé dodo àwọn ni alẹ́dínà láyà ìlàmú àwọn wọ̀nyẹn aláìmọ̀kan ni wọ́n jahadu ló ń da wọn láàmú àmọ́ wọn ni àwọn yahudi jahala ni tiwọn aljahala ó ní kéèyàn máa òdodo kó dẹ̀ tó jahala nìyẹn jahalu ni kéèyàn máa máa kọ́ tẹ̀lé jahala ni kéèyàn ma kọ́ máa tẹ̀lé kọ́lọ́ bá kó sànù wa méjèèjì. Naam, bá ní la Nínú àwọn tó jẹ́ ìfẹ́ àwọn tí o, Eidul Milad ọdún Christmas àhàwá ògùn ìfẹ́ náà wọn ni. Kò sí ẹ̀rí kankan tó tọ́ka sí ká máa ṣe. Kò yẹ́ra ẹni sì ti fẹ́ náà wọn ni àgbọ̀rọ̀ tẹ̀lé wọn lórí ẹ̀ tó kọ́nà bá kó sànù wọn. اللهم بارك لنا الصلاة من القرآن قال ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير من سورة البقرة ọlọ́run bá ní láíláí àwọn yahudi àti nàtọ́rọ́ wọn lè yọnu tí ọ láí wọn lè yọnu táwọn ọmọlẹ́yìn ẹ̀sìn tẹ̀lé lánàá nàbì sallallahu alaihi wasallam. lóbi jáde gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọlẹ́yìn ànábì àwọn yahudi àti nàtọ́rọ́ ò lè láìkì ẹ̀ tó bá ti fi ní láìkì ẹ̀ mọ̀yíkò ti ń kó lórí mílà muhammadiyya nìyẹn. tọ́lọ́mọ lọ sọ bẹ́ẹ̀ pé wàlá ń tàbùdọ̀ àǹkẹ́lì yahudi wàlá nàtọ́rọ́ àtàtẹ̀tẹ̀bí àmì tó bá ti ní láìkì rẹ̀ mọ̀yí pé o ti wà náà àwọn tó yẹ àmọ́ tó ọba ti tẹ̀lé mi ńlá wọn wọ́n gbóúnjẹ Christmas wa ọ̀jẹ́ ọba wọn ra sókúpa ọba wọn kọ́ ọmọ lọ sí sí àwọn ààyè ibi tẹ́yà sọ́tọ̀ fún padà Christmas padà Christmas tí ò sí inú Bible mo rí kinní kan lórí social media bí àwọn animation ni sànkpé padà Christmas sànkpé ó wà generous gan ẹ àwọn exaggerated piety ìpayà ọlọ́run tí ò sí ń bẹ̀ ká máa ṣe bíi pé kínní. tọ àwọn ọmọ kékeré máa ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ọwọ́ gbé ọmọ kékeré ọmọ ayé ọmọ kékeré kan tó gbé lẹ́sẹ̀ ọmọ kékeré wa ń béèrè ọmọ padà Christmas ṣe pé where are you in the Bible fún mi lẹ́rìí níbo lọ wà nínú Bible pé pé padà Christmas yẹn exist níbo lọ wà wàláì kò sí inú Bible wọ́n hún ni kò yẹ báyìí nísìnyí àwọn mùsùlùmí náà wà sọ́mọ lọ wọ́n ti ń pè yín nísìnyí àwọn iléeṣẹ́ kìnní kan àwọn kìnní kan àwọn ọgbà kìnní kan àwọn hòtẹ́ẹ̀lì kìnní kan wọ́n ní ẹ̀kọ́ wa ó ń kálukú ó ní padà kírísímàsì tiẹ̀ lọ́yọ̀ kọ̀ọ̀kan àìbẹ̀kọ ni àwọn mùsùlùmí ló ti kọ́ ọmọ lọ́bẹ̀ kí àwọn èyí sara kada kìtì tiwa àwọn ọ̀pá wèrè mẹ́sìn àmọ́ ọ̀pá dìdìrín mẹ́sìn dé ọgbà amukun mẹ́kọ̀ọ́ àtọ̀dẹ̀ ọgbà mẹ́sìn kò yẹ báyìí nísìn ẹ̀sìn kẹ́sìn nìyẹn wàláhì làwọn fi lakum dinukum waliya din ẹ̀sìn yóò máa jẹ́ tiyín ni likulli ja'alna ọmọ bàríkà sọ nínú sọ́ọ̀tì bàkọ̀rọ̀ wà likulli hujjatun huwa muwalliha fastabiqul khayrat. ọlọ́wọ́ bá ní gbogbo àlùmọ̀ lóní kíbla tiwọn. likulli hujjatun huwa muwalliha tó ń kálukú ń dájú kọ. bẹ́ẹ̀ náà ni likulli qawmin 'ida gbogbo ìjọ kọ̀ọ̀kan lóní ìdù tiwọn. lahum 'iduhum 'idu tiwọn bẹ fún wọn àdẹ̀ ní báwọn kópa ń bẹ̀ kò yí báyìí sí lànàbí sọ́dún lọ́sọ̀ sọ pé lìkúlì kọ́ọ̀mì ìdà wàhálà ìdúnà gbogbo ìjọ ló ní ìdù tiwọn táwa mùsùlùmí ní báwọn ṣe láíláí wàhálà ìdùnà onílọ́jọ́ ọdún tiwa náà jẹ́wàá náà sọjọ́ ọdún wa. a jẹ́ sí pé nínú hadith yẹn ìṣàrọ̀ bẹ́ẹ̀bẹ́ ìtọ́ka bẹ́ẹ̀bẹ́ yìí pé gbogbo ìjọ kọ̀ọ̀kan ni wọ́n ní ọdún tiwọn tó wà kọ́ọ̀sì tó wà special fún wọn tẹ́nì kankan ìjọ mi ò ní bá wọn dá sí. wàhálà lẹ́yìn tẹ̀lé lílà náà ẹ̀jẹ̀ wà. kìí ṣe wípé ànẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ pé tó tọ́ fún wọn tọ́ bẹ̀tù wọ́n ní tó ń ṣe àbí wọn lọ́dọ̀ fún wọn tó ń ṣe. ànẹ́bí sọ fún wọn lọ́dọ̀ tó ń ṣe táàdì ń bá wọn kó mẹ́ tí ò dẹ̀ tọ́. àwa ní tiwa náà àwa náà máa ṣe tiwa ni kò yẹ báyìí nìsí tó kọ́ kódà ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọkùnrin kan ló lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam bí nàlá parí sí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀gàn àmọ́ parí sí insha Allah torí àsìkò ta ní. ẹnìkan lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam ó ní inni nazartu an anhara ibelan bibuwana ó ní mo ṣèlérí pé mo fẹ́ pa ràkúnmí kan sí àyè kàtàkì ní buwana ní Madina. Ànábì sallallahu alaihi wasallam wọn bí lè rè pé àkáyàn fíhì wọ́tánú min àwùtánì jahiliya ti yóò ibẹ̀. ǹjẹ́ àyè tán ọlọ́run fẹ́ pa ẹran sí yìí ṣé òòṣà kan nínú àwọn òòṣà jahiliya mẹ́bẹ̀ tá máa ń ṣe rí. ó ní là ó ní kò síbẹ̀. àkànnà fi hàn ìdùn mi àyáàdì ṣé ọdún kan nínú àwọn ọdún wọn bẹ́ẹ̀ tá máa ń ṣe. ó ní là anábìíní áwùfìdì nàbìrì ajá pé lọ sí kí ni o lọ mú ìlérí rẹ ṣẹ nìyẹn fa innahu la wafa'a li nadhri fi ma'siyati Allah torí pé kò sí ìmúṣẹ fún ìlérí tó bá jẹ́ tó ní ìṣẹ́ ọlọ́run ọba nínú. a jẹ́ pé ìlà ìdí tánà bíbí ní kọ́ lọ ẹran yẹn òun ní í pé nítorí wípé kò sí àwọn mọ̀wá ní ìrùn méjèèjì yìí kò sí àwọn mọ̀nìyàn nǹkan méjì tó lè kọ̀ fún wa ká má pẹ̀rẹ̀ kò sí ó mi pé tí kan nu wọn bá sí ní bẹ́ẹ̀ kò gbọdọ̀ pẹ̀rẹ̀ síbẹ̀ àwọn àbá wa ni lájàkà pé lásìkò tí wọ́n ń tẹ́tí tí wọ́n ń sọ̀rọ̀ yìí nítorí pé àdéhùn padà gbé wa wípé ní ọjọ́ àárọ̀fà ni wọ́n ń bèrè bèrè lọ́wọ́ ànábì ní àsìkò yẹn gbogbo àyè ibi tẹ́tí ń sọdún ní Madina pátápátá gbogbo ẹ̀ ló ti parun Islam ti ba Madina ó túbọ̀ sí pé kẹsẹ̀ pé wọ́n ń sọdún yẹn mọ́ àmọ́ nítorí pé wọ́n ti dé rí ànábì wa mọ̀nà rẹ̀ tájà ní zari'ati ìlà ibqa'i wa ihya'i wa ihya'i a'yadihi kó lè bá a máa jẹ́ ìdínà fún ìyè ààyè ọdún wọn nígbà pé tó bá yẹ pé ibẹ̀ ti fẹ́ lọ ṣe nígbà tó fẹ́ lọ jí ọdún tó ti kú nìyẹn jẹ̀mọ́ àtọ́jẹ́ sí pé ọdún tó àyè tó ti parẹ́ tí islam ti kọ́ńkà gbogbo ẹ̀yẹn ní madina lásìkò tá à ń wí yìí tó bá jẹ́ pé ìpẹran síbẹ̀ gan yóò anabi sallallahu sallam ní tó bá jẹ́ pé àwọn òòṣà wọn bẹ́ẹ̀ tá ti ṣe rí tí èyí kan tó ṣe lọ́wọ́ tá ti ṣe rí ni o tàbí ọdún tá ti ṣe rí tó bá jẹ́ pé ìpẹran síbẹ̀ ọ̀tọ̀ báwo wá ni kí ẹ̀mọ́ wá ṣe lọ́jọ́ ọdún wọn gẹ́gẹ́ báwo lẹ rò pé yóò tó lọ́jọ́ ọdún wọn gẹ́gẹ́ Ibadallah tọ́lọ́ bá kó sànú wa tó lè báyìí lẹ́sìn mọ̀ pé ọ̀rọ̀ ọdún ètò ọ̀rọ̀ pé gbogbo ẹni tọdún bá ti bá láyé èèyàn máa ń tọdún ni kíní kankan ọdún burúkú náà bá nẹ́bì ní Madina anábì bẹ̀rẹ̀ pọ̀ àwọn ọdún wẹ̀lẹ̀ àwọn ọjọ́ tẹ ìyàsọ́tọ̀ ìbílẹ̀ fi ń ṣe wọ́n ní àwọn ọmọ tọdún mẹ́jọ àhìlíyà ni nǹkan kan anábì kọ̀ndẹ́mù ẹ̀ tó bá jẹ́ pé gbogbo ọdún lẹ́nu gbogbo ọdún làwọn ń gbà wọlé ni sábẹ́bí ó kọ̀ndẹ́mù àwọn ọdún méjèèjì a jẹ́ pé àwọn ọdún tí ò bá ti tọdún Islam á kọ̀ndẹ́mù ẹ̀ ẹ̀ ní bá wọn ṣe ẹ̀ ní bá wọn yé kọ́lọ́ba kó sànù wa bẹ́ẹ̀ náà january òòsà tí wọ́n ń sìn ní january òòsà janus god of gay òtò olórí méjì olójú kan wájú olójú kan lẹ́yìn àwọn ará róòmù náà ní ní tòòsà yìí wàlọ́ọ̀ òun ni wọ́n fi sọ january ní january wọ́n ní mẹ́ after janus òòsà janus ó ní mùsùlùmí náà lọ́gbà àṣẹjọ alẹ́ ọdún gbogbo wa nílé ọdún gbogbo wa àbá wàláyì kí sọdún mùsùlùmí torí ẹ̀ pé tọmọ ti ń ṣe tòní ìgbà yìí ká sọ́ra fún ìmọ̀ àwa mùsùlùmí gan la ń yí ọdún ìjù ta ní yín bẹ́ńgà jẹ̀má mùsùlùmí ní yín bẹ́ńgà jù. ló fi jẹ́ pé àwọn haúsá wọn káre lọ́hùn ọlọ́run ọba àlékè lọ́ba wa mú wọn dúró eléyìí tí wọn bá ti rí ṣe ọlọ́run jẹ́ kan rí ṣe àwọn ọ̀tá ọlọ́run jẹ́ kíkà wọn pa wọn dípa wọn ti ká wọn lọrin tó ká wọn lẹ yorùbá àbá dípa wọn ká wọn bíi wàláyì bẹ́ẹ̀ bá ń bẹ ní bí kánò ṣe rí yẹn bí Kano ṣe rí jàm pé commercial area ní Kano gẹ́gẹ́ bí Lagos náà ní Kano rí tó ń Kano ṣe rí yẹn kẹ́ bá wọn èrò pọ̀ mbẹ́ wàláhì ìjọ Christmas ìjọ New Year ẹ̀ ní màá fi nǹkan tẹ̀lẹ̀ ẹ̀ ní mọ̀ pé nǹkan kan tẹ̀lẹ̀ rárá bí ọjọ́ yòókù náà ni ẹ̀ kàn máa ẹ̀ ní ilẹ̀ Yorùbá rẹ̀ ti máa gbúrò pé wọ́n ń sọdún wọ́n ń ṣe kíníkà ẹ̀ lè rápẹ̀rẹ̀ kan sọdún mẹ́yìn àfi tẹ́ ẹ bá dé sábọ́ǹgì bẹ́ẹ̀ bá ṣe àjọ yúnyàn dé sábóńgèrè nìkan ní orí ìkúrì bọ́ọ̀ bá ti dé sábóńgèrè ò lérí nítorí pé ọ̀gbọ́dọ̀ gbogbo onídèrèdè rẹ máa ń gbé kọjá sábóńgèrè mi. wàláhì mo fọlọ́wà ọjọ́ sunday ní kánò bí ọjọ́ monday ọjọ́ sunday sẹ́rí ìsinmi tá à ń sinmi lọ́jọ́ sunday yìí kí nǹkan burúkú ni ba ẹ̀yìn ìdùnnú. àti sọ ẹ̀ẹ̀mẹ́ nǹkan ẹ̀ẹ̀mẹ́ bìlíìfù táwọn kristian fi ṣe ọjọ́ sẹ́ni ọjọ́ ìsinmi ni wọ́n gbà yí pé olúwa já ọ̀run àtayé fún ọjọ́ mẹ́fà ọwá sinmi lọ́jọ́ keje wọ́n bìlí ọjọ́ sẹ́ni ọlọ́run sinmi definitely ọjọ́ ọlọ́run bá ya ọjọ́ yẹn sọ́tọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ sinmi ọlọ́jọ́ tọ́nà bá lè kíra sinmi náà nìyẹn. اللهم بعد كده سبحان القرآن يقول ولقد خلقنا السماء ولقد خلقنا السماوات والأرض وما مسنا من لغوب اللهم بو سمي كثير يا اللهم بعد سمي àpẹẹrẹ kó rẹ̀ yẹn ni tí péyàn jẹ́ kí kó dẹ̀ rẹ̀ yẹn ìdínkù ni kì í sàlékún ẹjọ́ ìrọ̀lá máa ń sìn nítorí pé ìdààmú wàhálà ní kó àbí nǹkan tó dáa ní kó rẹ̀ yẹn ṣe kan tí wọ́n ń sinmi nǹkan ti yìí àwọn mùsùlùmí náà wà ọlọ́jọ́ sinmi tó bá yẹ pé wa irú tó ń kálukú máa ṣiṣẹ́ ká máa ṣiṣẹ́ lọ wìtìwìtì kó má ti yàtọ̀ láàrin ọjọ́ sunday àtọjọ́ monday tó kọ́nà bá kó sànú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bá lè kí a kó mú wa dún lórí islam ala ilaha illallah allahumma izza islam wal muslimin allahumma izza islam wal muslimin allahumma izza sunnata wa sunniyin allahumma izza sunnata wa sunniyin ودمر أعداءك وأعداء الدين ودمر أعداء السنة وأعداء السنيين برحمتك يا الراحمين اللهم أعلي كلمة المسلمين اللهم أعلي كلمة المسلمين برحمتك يا أرحم الراحمين اللهم انصرنا ولا تنصر علينا وأجدنا ولا تؤجد علينا وكن معنا ولا تكن ولا تكن علينا سبحانك اللهم بحمدك أشهد أن لا إله